láyé kábíyèsí aláàfin abíọ́dún aláàfin tìlú Ọ̀yọ́ eégún kan wà torúkọ rẹ̀ ń jẹ́ pákọ̀kọ̀ pákọ̀kọ̀ yìí fẹ́ràn ẹ̀kọ́ ní jíjẹ tó sì jẹ́ pé gbogbo ìgbà tó bá ti déwájú àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n ń sùkọ́tà òun ni wọ́n máa ń fún un lẹ́kọ̀ọ́ jẹ ó wá dàsìkò kan láyé aláàfin abíọ́dún nílùú Ọ̀yọ́ ìyàn mú débìí pé àgbàdo ọ̀pọ̀ tó fi mú àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n ń sùkọ tí wọ́n fi lọ́mọ ń ra ìgbàdo lóko lọ́wọ́ àwọn olóko lọ́wọ́ àwọn àgbẹ̀ tí wọ́n gbin àgbàdo ṣé ẹ sì mọ̀ wípé àgbàdo ni wọ́n fi ṣẹ̀kọ. Hmm. nígbà tó yáyá tíyàn yìí mú kọjá àfaradà kábíyèsí aláàfin Abíọ́dún ọba pàṣẹ wípé kí àwọn ẹlẹ́kọ̀ọ́ pé wọn ò gbọ́dọ̀ lọ sí inú oko lọ báwọn àgbẹ̀ mọ̀ láti lọ mọ́ ra àgbàdo lọ́wọ́ wọn pé kí àwọn àgbẹ̀ kí wọ́n máa gbé àgbàdo wọn wá sílé wá sọ́jà láti wá tà káwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n nílò àgbàdo kí wọ́n lọ máa ra àgbàdo wọn lọ́jà kásẹ̀ yìí kó lè múlẹ̀ Aláàfin Abíọ́dún ó bá yan eégún pákọ̀kọ̀ wípé kọ́ lọ mọ́ mú àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n bá rúfin tí wọ́n bá lọ ra àgbàdo lọ́wọ́ olóko nínú oko eégún pákọ̀kọ̀ ó bá bẹ̀rẹ̀ sẹ́ ó bẹ̀rẹ̀ sí òṣìṣẹ́ yìí kọjá ibi tí aláàfin Abíọ́dún pa láṣẹ ó bẹ̀rẹ̀ sí kó àwọn ẹlẹ́kọ̀ọ́ ní mẹ́sàn-án mẹ́wàá nígbà tó wá àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn bá dìtẹ̀ mọ́ <laughs> wọ́n dìtẹ̀ mọ́ eégún pákọ̀kọ̀ tọrọ yẹn di awuyewuye ó sì jáde lẹ́nu àwọn ẹlẹ́kọ̀ọ́ wípé gbégún bá ń lé ni lóko ó wà yẹ kó jẹ́ bíi ti pákọ̀kọ̀ bí hmm. látìgbà náà ni Yorùbá ti pẹ́ lówe wípé gbégún bá ń lé ni lóko sọyẹ kó jẹ́ eégún pákọ̀kọ̀ a máa ń pa òwe yìí láti kìlọ̀ fẹ́ni tá a ti ṣe lóore rí tó fẹ́ ṣèbàjẹ́ ni ṣẹ̀wádìí wípé òwe lẹ́sìn ọ̀rọ̀